ẹ tún darapọ̀ mọ́ a lónìí fún ẹ̀kọ́ pàtàkì mìíràn láti inú ìwé ọ̀rọ̀ ọlọ́run látẹnu olùṣọ́àgùntàn aishaiya ògúnbòmẹ́hìn. àkórí ọ̀rọ̀ tòní ni ǹjẹ́ ọlọ́run dún ènìyàn wò pẹ̀lẹ́ṣẹ̀. tẹ́ bá ń fẹ́ láti máa gba ọ̀rọ̀ báyìí lórí whatsapp lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ send yes lórí whatsapp sí 0809 678 1135 0809 678 1135 0809 678 one one three five kí olúwa bùsí ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ọkàn wa. orin dáfídì psalm eleven orí kọkànlá ẹsẹ̀ karùn-ún. verse five psalm eleven verse five. mo fẹ́ kà báyìí olúwa ń dán olódodo wò olúwa ń dán olódodo wò. the lord examines the righteous. mo wá lọ sí ìwé orin dáfídì kan náà. the same psalm. thirty-four mẹ́rìnléníọgbọ̀n. verse nineteen. ẹsẹ̀ kọkàndínlógún. psalm thirty-four. psalm thirty-four. verse nineteen. ẹsẹ̀ kọkàndínlógún rẹ̀. ó sọ pé. it read us. ọ̀pọ̀lọpọ̀ nìkan jẹ́ olódodo. a righteous man have many troubles. ṣùgbọ́n olúwa gbà inú wọn but the lord delivers him from them all. èyí tá a kà tán lẹ́ẹ̀kan sọ pé. The one we read earlier. Olúwa ń dán olódodo. The Lord examines even the righteous. eléyìí tí mo fẹ́ fi parí ẹ̀. I want to round it up. Ó wà nù Jacob orí ìkíni. James one. Ẹsẹ̀ kẹtàlá. James one thirteen. Títí dé ẹsẹ̀ kẹẹ̀dógún. Nínú Jacob orí ìkíni. James one. Ẹsẹ̀ kẹtàlá. James one thirteen. Sí kẹẹ̀dógún. Thirteen to fifteen. Ẹ gbọ́ bí Jacob ti sọ. Let's hear what it reads. Kí ẹnikẹ́ni tí a dánwò má ṣe wí pé láti ọwọ́ ọlọ́run ni a ti dán mi wò nítorí a kò lè fi búburú dán ọlọ́run wò òun náà kì í sì dán ẹnikẹ́ni wò ṣùgbọ́n lókòlókò ni à ń dánwò nígbà tá a bá ti ọwọ́ ìfẹ́kúfẹ́ ara rẹ̀ fà á lọ tí a sì tàn án jẹ ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún. verse fifteen. ǹjẹ́ ìfẹ́kúfẹ́ náà nígbà tí ó bá lóyún a sì bí ẹ̀ṣẹ̀ àti ẹ̀ṣẹ̀ náà nígbà tí o bá sì dàgbà tán a sì bí ikú èyí mo kọ́kà lẹ́ẹ̀kan. wọ́n náà rẹ dalẹ́. ó sọ pé olúwa ń dán olódodo even the lord tempts the righteous. àti pé ọ̀pọ̀lọpọ̀ nìkan jẹ́ olódodo. many are the afflictions of the righteous. ọlọ́run máa ń gbà wọ́n. but the lord delivers him or her from them all. jacob wá pé. but james says jacob orí kìíní kẹtàlá. james one thirteen. kí ẹnikẹ́ni tí a dánwò má ṣe wí pé láti ọwọ́ olúwa ni a ti dán mi wò nítorí a kì í fi búburú dán ọlọ́run wò òun náà kì í sì dán ẹnikẹ́ni wò ṣùgbọ́n lúkúlùkù ni à ń dánwò nígbà tá a bá ti ọwọ́ ìfẹ́kùfẹ́ ara rẹ̀ fà á lọ tí a sì tàn jẹ ǹjẹ́ ìfẹ́kùfẹ́ náà nígbà tí ó bá lóyún a sì bí ẹ̀ṣẹ̀ a tẹ ẹ̀ṣẹ̀ náà nígbà tó bá sì dàgbà tán a sì bí ikú. Paul tó sọ pé. wọ́n ń dán olódodo the righteous can be tempted. is correct. òótọ́ ló sọ. Jacob tó sọ pé wọn kì í dán olódodo wò. James who said. Ọlọ́run ò dán God does not tempt. is correct. òótọ́ lòun náà sọ. màá wá sọ bó ṣe máa ka ohun tí James kọ yẹn bó ṣe máa kà tó lè yé ẹ. I will now teach you how to read James with deep understanding. Má kà láti bẹ̀rẹ̀. Don't read from the beginning. Tó o bá kà láti bẹ̀rẹ̀. If you do. Wà ní Bíbélì takora wọn. You will see contradiction there. Má kà láti ìbẹ̀rẹ̀. Don't read it from the beginning. Ìbẹ̀rẹ̀ tí mo wí ni pé láti thirteen. Don't read from thirteen. A ò ní kà láti thirteen. We will not read from thirteen. Báyìí láti ṣe máa kà. this is how we go about it. láti ẹsẹ̀ kẹrìnlá. fourteen. àti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún. fourteen and fifteen. jacob orí kìíní. james one ẹsẹ̀ kẹrìndínlógún ẹsẹ̀ kẹrìnlá àti kẹẹ̀ẹ́dógún. fourteen and fifteen. ibẹ̀ la máa ti kà. that is where we shall be. à á ṣẹ̀ṣẹ̀ wá lọ ka thirteen. thereafter we read thirteen. kí nìyẹn ṣe wí ṣùgbọ́n olúkúlùkù ni à ń dán wò. but each one is tempted. nígbà tí a bá sì ti ọwọ́ ìfẹ́kúfẹ́ ara rẹ̀ fà á lọ tí a sì tán jẹ. tá a bá ti ọwọ́ ìfẹ́kúfẹ́ ara rẹ̀ fà á lọ tí a sì tán jẹ. and is dragged and deceived. ǹjẹ́. ìfẹ́kúfẹ́ náà nígbà tí o bá lóyún. ǹjẹ́ ìfẹ́kúfẹ́ náà nígbà tí o bá lóyún. á bí ẹ̀ṣẹ̀. á bí ẹ̀ṣẹ̀. àti ẹ̀ṣẹ̀ náà nígbà tí o bá sì dàgbà tán. àti ẹ̀ṣẹ̀ náà nígbà tí o bá sì dàgbà tán. á bí ikú. á bí ikú wà lọ́kàtà tí let's read kí ẹnikẹ́ni tí à ń dánwò má ṣe wí pé. ní ìsìn. now pẹ̀lú nǹkan méjì tá a kà á lẹ̀ with this condition given. kí ẹnikẹ́ni tí a wá ń dánwò. when tempted. má ṣe wí pé. kó má ṣe wí pé. láti ọwọ́ ọlọ́run ni a ti ń dán mi wò. láti ọwọ́ ọlọ́run la ti ń dán mi wò. God is the one tempting me. nítorí a kò lè fi búburú dán ọlọ́run a lè fi búburú dán ọlọ́run. God cannot be tempted by evil. òun náà kì í sí dán ni wò. bá a ṣe máa kà tó máa yé wa nìyẹn. that is how you read it well, you will of the view that the bible contracts bóyá thirteen yẹn náà bá fi gbẹ̀yìn. thirteen should have been the last. ṣùgbọ́n òun náà fi ṣáájú. but they began with thirteen. wàá rí nǹkan tí bíbélì sọ fún ẹ ní ẹsẹ̀ kẹrìnlá yẹn. verse fourteen. ṣùgbọ́n lúkúlùkù ni à ń dánwò. each one is tested. nígbà tí a bá ti ọwọ́ ìfẹ́kúfẹ̀ẹ́. his own desire. ara rẹ̀ fa lọ sí. Si tí a sì tọ́ yẹ. wà á rí i pé ní ẹsẹ̀ kẹrìnlá yìí. fourteen. James ò sọ pé wọn ò dán yàn wò. James did not say you cannot be tempted. no. kò sọ bẹ́ẹ̀. ẹsẹ̀ kẹrìnlá ọ̀rọ̀ yẹn sọ pé. the fourteen first. ṣùgbọ́n olúkúlùkù ni à ń dán wò. everyone is tempted every. nígbà tí a bá ti ọwọ́ ìfẹ́kúfẹ̀ẹ́ ara rẹ̀ fà á lọ tí a sì tán jẹ. when by his own evil desire he is dragged away. fún àpẹẹrẹ for example. ènìyàn lọ bá obìnrin dàpọ̀. you have intercourse with a woman. o kò àtọ̀ sí. and you have sexually transmitted. That now is, tírú yẹn bá ṣẹlẹ̀. if such happens. bíbélì sọ pé. the bible says. ìfẹ́kùfẹ́. lọ́sẹ̀ kẹ́ni. ló fa lọ sínú ìjọ́wò irú yẹn ni James ń sọ yìí pé ká má máa sọ pé ìyẹn ìdánwò. you don't refer to such thing as temptation. ìyẹn ò ń ṣe now tó bá dọ̀dọ̀ dókítà. when you get to a medical practitioner. tó bá ní o máa kàtọ́ sí. mr man you have ex sexually ah, transmitted. àdánwò ni o àdánwò ìyẹn ò ń ṣe àdánwò. that was self-inflicted problem yìí ṣàdánwò. that was not temptation. wọn gbé yẹn ládánwò yẹn ni james ń sọ yìí. that's what james was trying to do. ìfẹ́kùfẹ́. loftiness your own personal desire. ó lé o ó lé o ó lé o. wọ́n dẹ̀ mú ẹ. chief chief. gbà gbà gbà gbà gbà mọ ṣe ju táyà sí ẹ lórí nìyẹn wọ́n dẹ̀ sún ẹ nà. and in the course of your. àwọn èèyàn wa lọ bá àdánwò ńlá ló bá kùnrin yìí o and people now say oh this robber was tempted. ìyẹn ni James ń sọ yìí ìyẹn òun ṣàdánwò. that could not have been referred to ìfẹ́kùfẹ́ your own desire ló sún ẹ lọ jalè. your evil desire forced you to have done what you did. ṣùgbọ́n olúkúlùkù ni à ń dánwò. each one is tempted. each one verse fourteen sọ ni. verse fourteen was very clear. kò sọ pé kò sí ìdánwò. he didn't say there had been no temptation. ìdánwò ti èṣù nìyẹn that was temptation of the lẹ́rẹ̀. it has no reward not rewarding. ṣùgbọ́n àwọn olúwa ń dán olódodo wò yẹn. the lord tempts even the righteous. àti ọ̀pọ̀lọpọ̀ nìkan jẹ́ olódodo olúwa gbà nínú ẹ̀. many are the temptation of the afflicted. àwọn yẹn léèrè. the righteous ones that one is rewarding at the end of the day. tí ìdánwò ọlọ́run bá dé. if temptation comes from God. ó léèrè bí ìgbà tí a bá ṣèdánwò ní school ni. it's like going through examination in the college gbogbo ẹnikẹ́ni tó lọ sí school ti mọ̀ kó o máa ṣèdánwò. once you are a student you have to go ìdánwò yẹn ló dẹ̀ máa ń gbẹ̀yìn síwájú. and it's through the examination you are. o gbọ́dọ̀ ṣèdánwò kó tó tẹ̀síwájú. you must be examined before you move forward. àwọn ìdánwò tó lérè. rewarding temptation. ìdánwò ọlọ́run wà. we have temptation from God. ṣùgbọ́n ó lérè. but it's rewarding. ìdánwò ti èṣù. but that of the devil. bí irú èyí ti. james ń sọ yìí. like james eléyìí ò dẹrẹ. jẹ́ fún ọba yẹrayẹ ìbàjẹ́ àìrí ọlọ́run kan ṣoṣo náà láti ògo wà fún láé àti láéláé. lórúkọ jésù. àdúpẹ́ lọ́wọ́ rẹ ẹ̀kọ́ tó kọ́ wa ló wá ń dán olódodo tẹ́nìyàn bá wá fi ìfẹ́kùfẹ́ ara rẹ̀. tó tira ẹ̀ sí ìdánwò ọlọ́run kọ́ ló dùn ẹ̀ wò ǹjẹ́jẹ́ kó wù ẹ́ náà nù rẹ pé ẹni ìdánwò tiwa kó yọrí sí ìgbéga kó yọrí sí ìgbélékọ̀ orúkọ mọ́ rẹ ǹjẹ́ olúwa ń dìlẹ̀ arígbẹ́gọ̀ dìlẹ̀ kò tètè dọdọ lásàrò bẹ́ẹ̀ ni kì í ṣe dìlẹ̀ kó gọ ọlọ́run balẹ̀ hàn kò tètè dá ẹ lóhùn bó o ṣe ń fẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe dìlẹ̀ ọlọ́yẹ simẹ́sítà tó ń fi ṣe nǹkan kan tó ṣèdánwò kì í ṣe dìlẹ̀ gbàtàn bá ṣèdánwò tó bá dẹ̀ yege ẹ wá tó tẹ̀síwájú kì í ṣe dìlẹ̀ bọ́lọ́run ṣe ń ṣeṣẹ́ ó yàtọ̀ sí báwa èèyàn ṣe ń rò àpáta ìgbàgbọ́ tá a máa fi gbà ẹ gbọ́ ìfà ìlẹ́tàn lọ́kàn wa ẹ̀mí mímọ́ tó máa ràn wá lọ́wọ́ olúwa gbé wọ̀ wá gbé wọ̀ wá gbé wọ̀ wá ẹ̀mí mímọ́ ràn wá lọ́wọ́ ràn wá lọ́wọ́ ràn wá lọ́wọ́ ràn wá lọ́wọ́ ohun rere tó gbé lọ́wọ́ lọ́ má jọ bọ́ lọ́wọ́ wa olúwa ràn wá lọ́wọ́ jẹ́ kó jọ wá lójú ràn wá lọ́wọ́ jẹ́ ká mọ rírì ẹ jẹ́ àmọ́ pẹ́ ẹ̀ dà. ẹ̀mí kánjúkánjú má jà ó bà lé wa ẹ̀mí aláìgbàgbọ́ má jà ó bà lé wa. àwọn destiny destroyers olúwa bá a mú wọn kúrò. ẹnikẹ́ni yóò kó jẹ́ òun náà ní yọ iná ni yóò rù dájọ́ tiẹ̀. ẹnikẹ́ni yóò gbà. ẹni yọ wá lẹ́nu tó bá sọ pé kó má dà Olúwa mú kúrò jẹ́ kàánú wá ṣe jẹ́ kàánú wá ṣe jẹ́ kàánú wá ṣe jẹ́ kàánú wá ṣe gbàdúrà ògo fún ẹ lókè ọ àdúrà pé o ti gbọ́. àpáta ìgbàgbọ́ olúwa lágbà téèyàn fi ń dó ti jésù títí dópin olúwa gbé wọ̀ wá àpáta ìgbàgbọ́ tá a fi dó ti jésù títí dópin fi di wà láàmú gbàdúrà olúwa làgbà àwa ń wá jésù olúwa ìwọ wá wà màríà ni mo ti rí olúwa ọlọ́run járe ọ járe ọ jàre o gba aláṣẹ o báyọ̀ wá iṣẹ́ máa dára dọ́wọ́ rẹ ó ti dáwọ́ lé olúwa bá a yọrí ẹ olúwa bá wa ṣe olúwa ṣe yọrí olúwa ṣe láṣẹ pé ògo ní fún ẹ lókè o jésù olúwa wa àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogun tí bàbá wa olùṣọ́àgùntàn aishaiya olúfayọ bí ògúnbọ̀mọyìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2019 ní ẹni ọdún kejìlélọ́gọ́rin wọ́n bá ọlọ́run rìn tímọ́tímọ́ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ tí wọ́n ń bá ara wọn sọ̀rọ̀ bí ọ̀rẹ́ sí ọ̀rẹ́ nípasẹ̀ ẹ̀mí mímọ́ gbogbo ayé wọn ni wọ́n fi gbọ́ ti olúwa wọ́n kọ́ àwọn ilé sí orí ilẹ̀ tí ó lé ní ekari mẹ́rìndínlógójì wọ́n sì jọwọ́ rẹ̀ fún ìjọ àpòsílẹ̀ ti kristi lọ́fẹ̀ẹ́ gbogbo iṣẹ́ ńlá náà ni ó di joseph ayọ̀ babalọ́lá yunifásitì yabu báyìí. ẹ bá ń fẹ́ láti máa gba ọ̀rọ̀ báyìí lórí whatsapp lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ send yes lórí whatsapp sí 0809 678 1135 0809 678 1135 0809678 one one three five kí olúwa bùsí ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ọkàn wa. ẹ tún darapọ̀ pẹ̀lú wa fún ọ̀rọ̀ ìgbàlá mìíràn lákòókò kan náà lọ́sọ̀ọ̀sẹ̀